ahsan allah ilaykum ya sheikh a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé òfin ọlọ́run ọba lórí mímá ṣe sọ́láàtì ní mọ́ṣáláṣí lẹ́ni tó ṣe wípé à ń fi àlàfólẹ̀ sáàrin ara wa gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn ìjọba wọ́n ti fún wa láǹfààní pé a lè padà sí àwọn mọ̀sáájìdì wa ká máa ṣe àwọn sọ̀làwáàtì wa ń bẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé tí a máa ṣe àwọn sọ̀làwáàtì yẹn bẹ̀ a jẹ́ wípé a jẹ́ ní tí ó máa fi àlàfólẹ̀ sáàrin ara wa ni ǹjẹ́ eléyìí tọ́lá bí òfin ọlọ́run àṣà fún yẹn ọ̀tọ́ lábẹ́ òfin lọ lópin ìgbà tó bá ti jẹ́ pé sọ̀lá tó lè máa là fẹ́sẹ̀ nítorí pàánà bí sọ̀rọ̀ bá rí sọ́là lẹ́yìn ìgbà tó máa kó kan mọ́ta wọ́n máa ń sọ fún àwọn sọ̀hábà yìí pé kí wọ́n tó dédé wọ́n sì ti àlàfo sílẹ̀ fún ọ̀ṣẹ̀ ìbáà débi wípé ana tó ní máa lè gbọ́ bí ọ̀pọ̀ ọmọ rẹ̀ wọ́n rí pé táwọn bá dúró èjìká àwọn máa ń kara mọ̀ pé falafọ́sílẹ̀ ṣe ń ṣe ṣẹlẹ̀ àlóbì hmm. àgbà àwọn medical doctors tí ìjọba náà fara mọ́ ni tó wọ́n mi wọ́n á jẹ́ pé bóyá wọ́n fi supersede opinion tẹ̀sí so àwọn olùmọ̀ọ́sì sọ pé àjàkálẹ̀ àrùn ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láyé kìí ṣàkọ́kọ́ ni hmm. ìjẹ́pẹ́lẹ́ yìí ni ọ̀jọ̀ kù àwọn afáàsán wà láyé ìgbà tí àjàkálẹ̀ àrùn kọ̀ọ̀kan ṣẹlẹ̀ wọ́n sì wà tán nímọ̀ àgbọ̀ hmm. rí jọ́nìkan ṣe fàtúwà pé ọ̀fà làfo sílẹ̀ láàrin ara yín hmm. ọmọ bàbá iṣẹ́ àrùn kọ̀ọ̀kan rán pèsè ìgbà kí a lè kọ̀ǹtọ́pì ẹ̀sùn abẹ́sùn wa sí ní ká sí hmm. àbí kí wọ́n má ṣe síbẹ̀ kí kálukọ́ máa dáàbò láti rẹ̀ sí ilé àbí kí wọ́n máa ṣe ìjọba àwọn ìgbà dá lójú pé nǹkan kan sí àwọn pẹ̀lú kára wọn máa kanra wọn kò sí wàhálà mi. àmọ́ sọ láti eléyìí dáńsì yẹn kì ṣe sọ láti bí Islam nìkan sí. wọn bá ṣe mọ́kà wọn bá ṣe mọ́kínà ọmọ pé ọ̀tọ̀ ni pé wọ́n ní ẹsẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ ni pé òfin òfin òfin òfin nǹkan tó jọ bẹ́ẹ̀. Abu Hanifa rahimah ọgbọ́n àwọn nínú mọ́tò àbọ̀ rẹ̀ òun fi ààyè sílẹ̀ fún pé táwọn bá ń ṣe sọ̀lá ẹsẹ̀ wọn lè má kara wọn pàṣẹ síbi tó ti sọ pé kéjì kánú jìnnà síra wọn so ẹsẹ̀ lè má kara wọn kò síbi tó ti ní kéjì ká kó jìnnà síra wọn ẹsẹ̀ tí ó sì kara wọn tó fi ń fàlàbọ sílẹ̀ láti jọ wọn ti ń ṣe kò sẹ́nìkan wọn tó sọ̀kọ́ tiwọn nínú sókè ìgbà ń sọ fọ́rọ̀ yẹn gan ti ẹlẹ́sẹ̀ náà ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ rárá ni alábìnrin ọmọ fàlàfó lè fàṣẹ tán wọn á ní ẹ dúró lọ́nà tálàfó fìwà fàṣẹ tán.

wọ́n ti sọ láti nọ́málì islam kò tẹ́ni kẹ́ ẹ ti sọ láti. ẹ bá ti sálámà tàbí sálámà táwọn èèyàn fi distance sílẹ̀. Ìzákùn ọ̀gbà ọ̀fẹ́ ẹ̀sà. Ṣé ẹ fún ara fún ìyàndà kára ṣé ẹ fún àwọn èèyàn sá? Ẹni iṣẹ́ rẹ̀ ní iṣẹ́ rẹ̀ tó sọ wọn lọ́pọ̀ tó sọ wọn náà bá